إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم inṣàlá àtúmọ̀ tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú súnanu abi dawud kitabu sunna babun fi dharari mushrikin èyí tí a ń gbéyàwó òun náà ni nípa àwọn ọmọ àwọn kìfìrí tó kú ní kékeré qala abu dawud. قرئ على الحارث بن مسكين وأنا أسمع أخبرك يوسف بن عمرو أخبرنا ابن وهب قال سمعت مالكا قيل له إن أهل الأهواء يحتجون علينا بهذا الحديث قال مالك احتج عليهم بآخره قالوا أرأيت من يموت وهو صغير قال الله أعلم بما كانوا عاملين ọ̀rọ̀ nípa àwọn ọmọ kẹfìrí tó ṣe wípé wọ́n kún kékeré àti sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí so wọ́n ní wọ́n sọ fún alìmáàmù Malik alayhi rahmatullah wípé àwọn ahlul ahwa àwọn onífẹ́ẹ́nú àwọn oníbídíà yàtàjúnà aláìna bí adal hadith wọ́n lo hadithi wọ́n lo against wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam lára àwọn ọ̀rọ̀ ẹ̀ tó ti sọ òun náà ni wípé kullu mawludin yulad ala alfitra fa abawahu yuhawidani wa yunasirani kama tanataju al-ibilu min bahimatin jam'a hal tuhissu min jad'a قالوا يا رسول الله أفرأيت من يموت وهو صغير قال الله أعلم بما كانوا عاملين anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ọmọ tí wọ́n bá bí sáyé wọ́n bí sórí fitra ni ṣùgbọ́n àwọn òbí rẹ̀ méjèèjì ni wọ́n sọ ọ́ di yahudi àbí kan sọ ọ́ di nasrani kama tanataju al min bahimatin jama'a gẹ́gbẹ́ jẹ́ pé rànkúnmí tí ó bá bí ọmọ ọmọ tí ó bí yóò jẹ ọmọ tí gbogbo oríkèríkè rẹ̀ pé altuhisu min jadaa anabi sallallahu alayhi wa sallam ó ní ṣe o máa ń rí ìtò gélé tí àbí gélẹ́sẹ̀ nígbà tán bá bí sáyé nínú àwọn rànkúnmí wọ̀nyí qalu ya rasulallah wọ́n ní ìrè òjíṣẹ́ ọlọ́run ọba afara aita man yamut bó wá ní èyí tó ṣe kó bá kú nínú àwọn ọmọ kẹfìrí wa huwa saghir tó ń bẹ ní kékeré qala Allahu a'lamu bima kanu amilin anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́run ọba ló mọ ẹni tí wọ́n padà ṣe a ní àwọn àfáà ní ẹni tí wọ́n padà ṣe tó bá di jọ́ ń gbé ní alkiyama ntí wọ́n padà ṣe tó bá di jọ́ ń gbé ndé alkiyama torí wípé tó bá di jọ́ ń gbé ndé alkiyama àwọn tí mẹ́sẹ̀gì ò dọ́dọ̀ wọn nínú àwọn ọmọ kéékèèké ní àbínú àwọn àgbàlagbà tó ti dàgbà àbíngbà tó dàgbà mẹ́sẹ̀gì anabi sallallahu alayhi wa sallam ó dọ́dọ̀ rẹ̀ lẹ́ni tí ó sì láàká ìfún mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ń bẹnu àdìsí ta ti mú wá tẹ́lẹ̀ tọ́máwá ní ká máa wọná lọ àwọn kan ó máa lọ́nu náà àwọn kan wọn ó fárígá ẹgbẹ́ kí làwọn fẹ́ máa wọnú náà lọ kí ni ẹ̀ ṣe àwọn ọlọ́mọba subhanahu wa ta'ala wà ní káwọn tí wọ́n ń wọnú náà lọ táwọn lísìn káwọn padà ká di ọmọ àlùjánnà àwọn tó ṣe orí kunkun yẹn pé kí lẹ́ṣẹ̀ àwọn tó wè máa wọná lọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó máa sọ fún wọn yìí pé tí n bá rán òjíṣẹ́ sí yín nígbà tẹ́ ń bẹ láyé tẹ́ gbọ́ mẹ́sẹ́ẹ̀jì yẹn ẹ̀ takò ojú bẹ́ẹ̀ ṣe ń takò ọ̀rọ̀ mi lọ nísìn so eléyìí òun ni ntí anabi sallallahu alayhi wa sallam tó ń rí fẹ́ẹ̀ sí wípé allahu alamu bima kanu amilin ọlọ́ọ̀ba ló mọ nǹkan tí wọ́n padà ṣe ọlọ́run ló mọ nǹkan tí wọ́n padà ṣe so ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ti mọ ntí ó jẹ́ àtibọ̀tán rẹ̀ ìpẹ́ nìyẹn yóò jẹni tí ó kọ ti kún sófin ọlọ́run ọba subhanahu wa ta'ala so irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ kò bá àjọ ọmọ kékeré ní tán bá ní ọmọ náà ní ọmọ náà náà ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta ṣe lálàyé fún wa ọmọ kẹfẹ́rí tó kú láyé ń bí ìdájọ́ kẹfẹ́rí náà ni wọ́n ó fún ọmọ kékeré tí è bàlágà nínú àwọn ọmọ kẹfẹ́rí tó bá kú wọ́n ó tírítì wọn gẹ́gẹ́ bí kẹfẹ́rí láyé ń bí náà ni wọ́n ó sin wọn sí. Si ètè àwọn kèfèrí wọn ní sin wọn sí ètè àwọn mùsùlùmí ẹlòmínú àwọn mùsùlùmí tó ṣe yí pé ó bá lọ fẹ́ obìnrin tó jẹ́ nasaraniya christian àbójẹ́ yahudiya jew ọmọ tó bá bí fún torí ti bàbá òun ni wọ́n ètìrì tiẹ̀ bí mùsùlùmí ṣùgbọ́n táwọn méjì bá lọ jẹ́ kèfèrí wọn ó tìrìtì ọmọ wọn bíi kẹfìrí ni bẹ́ẹ̀ náà ni tí bàbá tó bá lọ jẹ́ kẹfìrí wọn ó tìrìtì ọmọ náà bíi kẹfìrí ni so wọn á bèè lọ ìmáàmù Malik alayhi rahmatullah wípé àwọn oníbídíà that is àwọn Qadariya wọ́n ń lò ó gẹ́gẹ́ bí evidence fún wa hadith against wa hadithi wọ́n sọ wípé ara ìta man yamutu wa huwa saghir tẹ́ bá ń sọ wípé ọmọ kékeré tẹ́ bá sọ wípé àwọn èèyàn ìpè ọlọ́wọ́n subhanahu wa ta'ala ti kádàrá nǹkan àwọn kọ̀dàríyà tá ń sọ yìí àwọn kọ̀dàríyà tí wọ́n ń takò kádàrá ní sí nǹkan tí ó jẹ́ kádàrá so tẹ́ bá ń sọ wípé ọlọ́run ọba ti kádàrá nǹkan kí ni ẹ̀ṣẹ̀ ara'ayta man yamutu wa huwa saghir ẹni tó kún kékeré kí ni ẹ̀ṣẹ̀ títí ẹ̀ subhanahu wa ta'ala ó fi wá sọ pé kí ni bí i iná ló ń lọ àbí nǹkan قال الله a'lam بما كانوا amilin ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló mọ nǹkan tí wọ́n ṣe àwọn kàdàríyà wọ́n pín sí ọ̀nà bíi mélòó kan tá a ti ṣàlàyé fúnra wa alqadariyatu aljaburiya ń bẹ alqadariyatu anáfíà ó ń bẹ àwọn kàdàríyatu náfíà làwọn tán sọ pé kò sí kádàrá alqadariyatu aljaburiya làwọn tó ń ṣe pé wọ́n ń fi kádàrá wọ́n fi ń ṣe ìkẹ́wọ́ ìpapọ̀ Ọlọ́run Ọba ti kádàrá gbogbo nǹkan sọ ẹni tó ń ṣe Ọlọ́run Ọba náà ló fọ́ọ̀sì ẹ̀ kó máa ṣe ẹni tó mutí Ọlọ́run Ọba ló fọ́ọ̀sì ẹ̀ kó máa mutí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn aljaburiya tí wọ́n ń sọ. So fáwọn afọ àwọn kan ló gbólóhùn aljabriya fún wọn instead of tí wọ́n tún fi alqadariya kún so wọ́n ní àwọn aljabriya ṣùgbọ́n ìran méjì generally òun là á sọ pé wọ́n pín sí àwọn tí wọ́n ń tako kádàrá àtàwọn tí wọ́n ń fi kádàrá rinlẹ̀ ṣùgbọ́n àwọn tún kọjá àlà níbi ìfi kádàrá rinlẹ̀ àwọn ahlu sunnati àwọn ó fi kádàrá rinlẹ̀ bákan náà wọ́n ó sọ wípé ọmọ ènìyàn ó wà responsible fún iṣẹ́ tó bá ṣe tó bá ṣe pé iṣẹ́ olóore ló ṣe iṣẹ́ dáadáa ni tó ṣe ń torí tọ́lọ́hún yóò gbẹ̀san rẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá dẹ̀ ṣiṣẹ́ bí yóò jìyà níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ara kádàrá ni ṣùgbọ́n ó wà responsible fún iṣẹ́ ọwọ́ ara rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ yẹn ẹ̀dọ́ ọlọ́run ọba ni ṣùgbọ́n òun ló wà responsible fún iṣẹ́ ara rẹ̀ so eléyìí ni akida àwọn ahli sunnati wal jamaa tí ó ń bẹ ní ìbámu pẹ̀lú àwọn text al-Qur'an àti sunna anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kéèyàn gbá kádàrá dànù kò sí tó ń jẹ́ kádàrá torí pé tá a bá sọ wípé kádàrá ń bẹ à ń fún àwọn èèyàn tí wọ́n fẹ́ fi ṣe ìkẹ́wọ́ láti lè mọ justify iṣẹ́ aburú wọn láti lè mọ justify àìtẹ́láṣẹ ọlọ́run ọba tẹ́ ẹ bá ní kí ló dé tó kírun yóò ní tọ́lọ́run bá kádàrá mọ́ òun ni tẹ́ ẹ bá ní lágbájá kí ló dé tó ń mutí yóò ní kádàrá ọlọ́run ọba ni sọ ní àwọn kan nú àwọn tá a tún pé ń jábùrú yíyà yìí àwọn wọ́n tún ṣe kí ni wọ́n kọjá àlà délẹ́bù pẹ́lú omi ó sọ wípé tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala bá kádàrá àwọn nǹkan wọ̀nyí mọ́ mi kí ló dé tí ó wàá fìyà jẹ mí so eléyìí ara wọn mi tí ó sọ wípé ẹ onírẹ̀tì àti fìyà jẹ ọ́ òun ló dẹ òun ló ní ẹ nítorí wọn rẹ lè fi téèyàn bá ní ṣe so àwọn mi nu wọn òun ó sọ eléyìí àwọn mínú wọn wọn ó wo pé kò yẹ kó fìyà jẹ àwọn torí pé òun náà ló kádàra táwọn ń ṣe so lè yàfi ní ìkànnú wọn ó ní alqa'u fil yammi thumma qala lahu iyaka iyaka an tabtalla bil ó sọ ọ́ sínú odò ó wá sọ fún un wípé o gbọ́dọ̀ jẹ́ kí aṣọ rẹ̀ tutù pẹ̀lú omi ẹni tó sọ sínú odò ó tún wá ní káṣọ rẹ̀ má tutù alqahu fil yammi ó sọ sínú odò maktufan lẹ́ni tí wọ́n ti dè thumma qala lahu iyyaka iyyaka an wá ní o gbọ́dọ̀ jẹ́ kí aṣọ rẹ̀ tutù fún omi so ó ní bí kéèsì ọlọ́mọba ṣe rí nu ìwọ ló kádàrá nǹkan ó tún wá ní èyàn ò gbọ́dọ̀ ṣe opposite tó ti kádàrá máyà so àwọn tí wọ́n jẹ́ àwọn ghulat nínú àwọn alqadariyatu almujbira awuljaburiya àwọn ọ̀rọ̀ tí wọ́n sọnù bákan náà àwọn tó ṣe pé àwọn jẹ́ alqadariyatu nufat ìtàwọn ó sọ ti tí òní pé kò sí tó ń jẹ́ kádàrá torí pé àwọn wò pé tá a bá sọ wípé kádàrá ń bẹ à ń fún ẹni tó ń takò àṣẹ ọlọ́run ọba à ń fún ní excuse ni à ń fún ní soft landing ni torí náà kò sí tó ń jẹ́ kádàrà so ìkíni kejì wọn gẹ́gẹ́ bí àwọn kan tá a ti ṣe lálàyé tẹ́lẹ̀ olùkọjá àlà ni wọn eléyìí kọjá àlà ní sáìdì máa takò kádàrà eléyìí kọjá àlà ní sáìdì ìmọ̀ fi kádàrà rinlẹ̀ so ìkọjá àlà méjèèjì kò kí n ṣe sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam so irú hadithi ipò ẹni tó wá kú ní kékeré ńkọ́ náà iṣẹ́ wo ló ti ṣe tá a fi sọ wípé ọmọ náà ni iṣẹ́ wo là á sọ pé ó ti ṣe tá a fi sọ pé kí ọmọ náà so ló fi ní pé kí ká sọ fún wọn pé kí allahu alamu bima amilin ọlọ́run ló mọ nǹkan tí wọ́n ó ṣe tó bá di jọ́ngbìn di alkiyama tó bá di pé wọ́n tẹ́sítì wọn so èèyàn kún kékeré ó padà wá jẹ́ ọmọ náà àbó padà jẹ́ ọmọ aljanna so eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala máa ń tí ń kálukú padà ṣe ṣùgbọ́n tó bá ṣe wípé ọmọ mùsùlùmí ni gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa náà ọmọ mùsùlùmí tí òbí rẹ̀ méjèèjì jẹ́ mùsùlùmí àbí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí tó wá kú kékeré ọmọ aljanna òun ni irú ọmọ yẹn ọmọ kèfèrí òun ni a sọ wípé kéèsì rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni ó mọ ẹntẹ́ni ó padà ṣe bákan náà apàkíyèsí nípa pé a kì í sọ wípé lágbájá ọmọ lágbájá tí ó jẹ́ mùsùlùmí ọmọ rẹ̀ tó kú kékeré ọmọ àjẹ́nẹ̀ ni a lè sọ bẹ́ẹ̀ torí wípé àmọ́ lágbájá ọmọ lágbájá yẹn ni ṣé mùsùlùmí ní tòótọ́ tá a lè fọwọ́ sọ̀yà fún déwájú ọlọ́run ọba ṣé mùsùlùmí ní tòótọ́ tá lè fọwọ́ sọ̀yà fún níwájú ọlọ́run ọba so eléyìí àwọn ó ṣe ìdájọ́ lórí nǹkan ayé tí a mọ̀ láfi ní àátrí ti ẹni yẹn tó bá kú lápèjú àwọn ó tiri tiẹ̀ bíi mùsùlùmí ní nǹkan tó hàn sí wa ọmọ rẹ̀ náà dẹ̀ ní àátrí ti ọmọ yẹn bíi mùsùlùmí ní nǹkan tó hàn sí wa ṣùgbọ́n Ọlọ́run wa wa ta'ala ló mọ̀ pé lágbájá ọmọ alágbájá yẹn ní ṣé tòótọ́ ni mùsùlùmí ni báwa ṣe tiri tiẹ̀ làwọn afáàfin máa ń sọ yìí pé a kì í jẹ́rìí fún yẹn kan pé ọmọ aljanna ní lágbájá ọmọ lágbájá àfàwọn tí ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala bákan náà tí anabi rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam tó bá jẹ́rìí pé lágbájá ọmọ lágbájá ọmọ aljanna ni ṣùgbọ́n yẹn ni kò dáa pírísìpù tí a sọ ìpè ọmọ mùsùlùmí tó bá kú kékeré ọmọ àlìjánà ni pírísìpù yẹn remain ṣùgbọ́n ó wá kú pé lágbájá ọmọ lágbájá ìsìláàmù rẹ̀ etí mi ò lè fọwọ́ sọ̀yà níwájú ọlọ́run ọba ni ó kù yìí òun so ló fi jẹ́ pé ńgbà tí ìyàwó Aisha radiyallahu anha tó sọ wípé usfur min asafiri aljanna lam ya'mal su'a ìgbà tí ọmọ kan náà ọmọ ansori tó jáde láyé ọjọ́ ọmọ kékeré ìyàwó Aisha wa ní ìkànnú àwọn ẹyẹ aljanna dàtí ìsẹ̀mí rẹ̀ yóò máa bẹ́nu àwọn ẹyẹ aljanna lam ya'mal su'a ọmọ yìí ò ṣàbúrú rí anabi sallallahu alayhi wa sallam ó sọ fún ìyàwó Aisha ìpè inna Allah khalaqa aljanna wa khalaqa laha ahlan ọlọ́run ọba dá aljanna ó dẹ̀ dá wọn tí wọ́n wọ aljanna wọ́n um fi aslábi abayim tí wọ́n sì ń bẹ níbi bàrá àti bàbá wọn wàhálàkọ́ náà ọlọ́wọ́ bá dáná wàhálàkọ́lá ahlan ó dá àwọn tí ó wọná wọ́n um fi aslábi abayim tí wọ́n ń bẹ níbi bàrá àti bàbá wọn that is anabi sallallahu alayhi wa sallam sọ fún ìyàwó aisha radiyallahu anha wípé kó má fọwọ́ sọ́yà má fọwọ́ sọ́yà fún a particular individual àfi pẹ̀lú ẹ̀rí ṣùgbọ́n yẹn ni kò sí negate ń ta sọ ọmọ mùsùlùmí tó kú kékeré yóò wà lùjẹ́nà ṣùgbọ́n ó kú lágbájá ọmọ lágbájá ṣé mùsùlùmí ni àbí mùnàfìkì so ló jẹ́ pé ntí àwa bá mọ̀ láàfi tìrìtì ẹ̀ láyé ń bí sọtọ́ wa di jọ́ngbẹ́ ní alkiyama ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò tírìtì rẹ̀ bí o bá ṣe tọ́ o bá ṣe so eléyìí òun ni ìka tí hadithi yẹ tó ń so àwọn tí wọ́n jẹ́ àwọn kọ̀dàríyà tí wọ́n ń takò so àbáwọn tí wọ́n ń ṣàṣejù ń bí ìfikádàrá rinlẹ̀ ọ̀rọ̀ wọn yóò máa yàtọ̀ lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí حدثنا الحسن بن علي قال حدثنا حجاج بن منهل، قال سمعت حماد بن سلمة يفسر حديث كل مولود يولد الفطرة قال هذا عندنا حيث أخذ الله عليهم العهد في أصلاب آبائهم حيث قال ألست بربكم قالوا بلى ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ nínú alkur'an alkarim nípa ìgbà tí òun mú àdéhùn pẹ̀lú àwọn ọmọ anabi adam alayhi salatu wassalam. salam so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó sọ nu suratul araf nǹkan bí aya 172 Ọlọ́run Ọba ní wa idh akhadha rabbuka min bani adama min zuhurihim dhurriyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidna an taqulu yawm al inna kunna 'an ghafilin ọlọ́wọ́n bá nígbà tí òun ní àdéhùn tóun mú jáde bímba ní ádámà láti àwọn ọmọ ànábì ádámà látara wọn min zuhurihim láti ẹ̀yìn wọn dhurriyyatahum àwọn àrọ́mọdọ́mọ wọn washhadahum ala anfusihim ọlọ́run ní òun wá ṣe kíni òun fi wọ́n jẹ́rìí lórí ara wọn ọlọ́run ni mo béèrè pé alastu bi rabbikum ṣé mi kọ́ ni ọba tó dá yín tó ń ṣe jẹ mu fún yín tí ó ṣe jẹ mu fún yín tí ó yẹ kẹ́ ẹ máa sìn qalu bala ọlọ́mọba subhanahu wa ta'ala ni èsì tí gbogbo wa fọ̀ nígbàtí ọlọ́mọba mú wa jáde nu bàrá di bàbá wa òun ni pé a jẹ́rìí pé bẹ́ẹ̀ ni shahidna an takulu yawm alqiyamati inna kunna an hadha ghafilin ọlọ́run ní kó máa dijọ́ ń gbéǹde alqiyama tẹ́ máa sọ wípé a máa ń pa eléyìí aw takulu innama ashraka abawuna min qabl àbíkẹ́ máa lọ sọ wípé àwọn bàbá wa àwọn ni wọ́n wọ orogún pẹ̀lú rí ọlọ́run ọba innama ashraka abawuna min qabl wa kunna dhurriyatan min ba'dihim àwa kan jẹ́ ọmọ lẹ́yìn wọn ni afatuhlikuna bima fa'ala al-mubtilun èrè ọlọ́run ọba o ṣó wàá fìyà jẹ wá pẹ̀lú ti àwọn òbílẹ̀jẹ́ àwọn èèyàn tí wọ́n ṣe àwọn oníbàjẹ́ àwọn èèyàn that is wọ́n máa refer sí àwọn bàbá bàbá wọn gẹ́gẹ́ bí oníbàjẹ́ gẹ́gẹ́ bí òbílẹ̀jẹ́ tó ṣe pé wọ́n wá orogún pẹ̀lú Allahu subhanahu wa ta'ala aya méjèèjì tí a kà yìí àwọn àfa àwọn ní ọ̀rọ̀ bíi méjì lórí ẹni àwọn kan gbà wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gba àdéhùn lọ́dọ̀ anabi adam alayhi salatu wa salam ní àràfà ibẹ̀ ni ọlọ́run ọba ti gba àdéhùn ní bàràdì rẹ̀ gbogbo àwọn tí ó jẹ́ àrọmọdọ́mọ anabi adam alayhi salatu wa salam ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gba àdéhùn pẹ̀lú wọn pẹ̀lú ìtọ́lọ́wọ́n ọba sọ yìí ipe alastu bi rabbikum qalu bala shahidna an taqulu yawma alqiyama inna kunna an hadha ghafilin aw taqulu innama ashraka aba'una in qabl wa kunna dhurriyatan min ba'dihim afatuhlikuna bima fa'ala almubtilun so wani anabi adam alayhi salatu wassalam látara àbáradì rẹ̀ lọ́lọ́wọ́n bá ti gba àdéhùn ní ọ̀dọ̀ àwọn àrọ́mọdọ́mọ nabi adam alayhi salatu wa salam alimami malik wọ́n mú ẹgbàá wá kan wá nu mú ọ̀tọ̀ tó ń tọ́ka sí eléyìí lára àwọn afẹ́sìn sheikh muhammad nasir din albani alayhi rahmatullah àwọn náà lọ sí agbègbè yìí náà àwọn àfáà mi ní kò ń ṣe ti ànábì adam alayhi salatu wa salam lọ́lọ́wọ́ bá ń rí fẹ́ sí ipe ìgbà àdéhùn tọ́lọ́wọ́ bá ń sọ yìí ipe àdámọ́ tọ́lọ́wọ́ bá dá mọ́ ọmọ ènìyàn lọ́lọ́wọ́ bá ń rí fẹ́ sí ipe àdámọ́ tí ọlọ́wọ́ bá tó dá mọ́ ọmọ ènìyàn ló ń rí fẹ́ sí. Si so tí wọ́n mọ̀ sí kí ni alfitra gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ ìpè kullu mawludin yulad ala alfitra gbogbo ọmọ tó ṣe wípé wọ́n bá bí sáyé wọ́n bí sórí fitra ni that is wọ́n bí sórí islam pé ṣe ẹ̀sìn islam òun ló wà ṣùgbọ́n àbáwáwù yuhawidani àwọn òbí rẹ̀ àwọn ni wọ́n sọ di yahudi àyùnà sọ́rọ́ àbí kan sọ di nasarani àwùmọ́ di sáàni àbí kan sọ di màjúsí gbogbo ọmọ tó ń bọ̀ wá sórí ilẹ̀ ayé inclination àbí ìṣe ìsìláàmù òun ni tó gbé wá ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn tó bá bọ́ sí tó bá bọ́ sọ́dọ̀ ẹni tó jẹ́ Nasrani yóò di Nasrani tó bá bọ́ sọ́dọ̀ ẹni tó jẹ́ Yahudi yóò di Yahudi so ó tún lè wá rí ẹni tí ó tún ṣe kí ni tí ó tún ṣéǹjì ọ̀lámọ̀ rí rẹ̀ bóyá ó tún mí ń gùn pẹ̀láwọn èèyàn mí ń gbà tóun náà tún dàgbà ó lè padà síbi kíni kó padà sí islam látara rẹ̀ ó dẹ̀ lè ṣe kíni ó lè tún continue pẹ̀lú ìlànà kúfúrú mi tí ó tún máa báyìí ń lọ àbí kó ṣe pé èyí táwọn òbí rẹ̀ ń ṣe lòun ló máa ṣe lọ ṣùgbọ́n tó gbé wá sáyé islam ni so wọ́n ní nǹkan tí ó ń rí fẹ́ẹ̀ sí gbàtọ́lọ́wọ́n bá ní wa idh akhadha rabbuka min bani adama min zuhurihim. ذرية وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقول يوم القيامة إنا كنا عن هذا غافلين sọ pé nǹkan tó ń rí fẹ́ẹ́ sí ń bẹ́ẹ̀ ni fitra tí ọlọ́run ọba dá wọn sí ṣùgbọ́n àwọn afáàmì gbà wípé rárá kíní yìí ó ń sọ pé ọlọ́run ọba pè wọ́n jẹ́rìí ni kò ń ṣe pé fitra tọ́lọ́run dá wọn mọ́ ọlọ́run ọba pè wọ́n jẹ́rìí so ló fi jẹ́ pé tá a bá nípa wo àwọn ẹ̀rí tó ń bẹ ńlẹ̀ tá a fitra a ní fitra ipe ọlọ́run ọba dá ìsìláàmù mọ́ gbogbo ọmọ tó ṣe ipò bá wá sáyé ṣùgbọ́n gbà tó bá bọ́ sọ́dọ̀ àwọn òbí òun ni wọ́n influence ẹ̀ pẹ̀lú ẹ̀sìn wọn láfi sọ pé láyé ń bí báyìí ọmọ tí kèfèrí bá bí nasarani ló bí ni yahudi ló bí ojú nasarani yẹn náà là á fi wò tó ń bó jẹ́ pé ọmọ kékeré sì ni tó ṣe wípé ètò ń gbé bọ̀ wáyé ìsìláàmù ló ń gbé bọ̀ wáyé ṣùgbọ́n a fi ojú nasarani máa fi wò ó torí pé ebi tó bọ́ sí nìyẹn báwo ṣe tírìtì ẹ̀ láyé nu tó bá di jọ́ngbé ní alkiyama nọlọ́run ó ṣe tẹ́sítì fún torí kókú kékeré ni so tó bá gbọ́ àṣẹ tọ́lọ́wọ́n bá pa ipe òkè máa wọ náà lọ tó dẹ̀ ń lọ ọlọ́wọ́n bó da padà ṣùgbọ́n tó bá ṣorí kunkun tó ní wáyé tó ń wọ náà so eléyìí yóò di ẹni tí ó jọ ọmọ náà sáìn wípé ká dàgbà náà tó tó ẹni tó ṣe pé ó tó gba mẹ́sẹ́jì tó bá gba mẹ́sẹ́jì yóò takò àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àbí kó takò àwọn àfáà tí wọ́n ń pèpè sí ìmọ̀ ọlọ́run ọba lọ́kan so ṣùgbọ́n ní ayé a tìrìtì wọn bí a ṣe tìrìtì àwọn bàbá wọn so islam ló gbé wá sáyé ṣùgbọ́n ó ti bọ́ sí ọ̀dọ̀ àwọn òbí tán jẹ́ kèfèrí a tìrìtì ẹ̀ bí kèfèrí tó wá kú etí àwọn kèfèrí náà lásìsí à ń sọ pé torí pé wọ́n ní kúlù mọ̀lúdì yúlad alalfitra bẹ́ẹ̀ ni yúlad alalfitra ṣùgbọ́n ti bọ́ sáàrin àwọn kẹfìrí so nǹkan tí wọ́n fi ń re náà nù a ní tìrìtì ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí a tìrìtì ẹ̀ gẹ́gẹ́ bí kẹfìrí láyé ní ṣùgbọ́n kó mọ́dà ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan àbòsí tó bá di jọ́ ń gbé ní alkiyama wọ́n ó ṣe tẹ́sítì fún wọ́n ó ṣe tẹ́sítì fún so tó bá paasi tẹ́sítì yẹn yóò wà lìjẹ́ náà tí ò bá paasi tẹ́sítì yẹn yóò máa lọ́nu náà gẹ́gẹ́ bí wọ́n ṣe pa á láṣẹ náà ni so gbólóhùn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ń sọ fún wa wípé wa idh akhadha rabbuka min bani adama so àwọn àfáàyàn ni pé ọlọ́wọ́n bò sọ pé min adama so ọ̀tọ̀ ní títí adama ọ̀tọ̀ ní banu adama min zuhurihim kò sọ pé min dhari adam ó ní min zuhurihim that is ní ibi bàràdì wọn níbi ẹ̀yìn wọn dhurriyatahum àwọn ọmọ wọn wa ashhadahum ala anfusihim so ó fi wọn jẹ́rìí lórí ara wọn alastu bi rabbikum ṣémi kọ́ ni ọba tó dá yín ṣémi kọ́ ló yẹ kẹ́ ẹ ṣe jọ́sìn fún ni qalu bala shahidna an taqulu yawm al-qiyamati inna kunna an hadha ghafilin a jẹ́rìí lórí eléyìí ọlọ́wọ́ bá ní torí kó má dijọ́ ń gbé ní alikiyama kẹ sọ pé ẹ̀ẹ̀mí eléyìí àwòtọ́kùlù àbí kẹ má sọ pé nàmá aṣọ́ka àbáwúná àwọn òbí wa náà ṣe ṣírìkù o ni wọ́n wọ orogún pẹ̀lú ẹ̀ min qabul wa kunna dhurriyatan min ba'dihim afatuhlikuna bima fa'ala al-mubtilun. náà pẹ̀lú eléyìí náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó dá wọn lórí fitra pẹ̀lú wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ló ń béèrè béèrè lọ́wọ́ wọn wípé alastu bi rabbikum ọlọ́mọba ò ní fìyà jẹ wọ́n ń torí lórí ìyẹn ni àfi tí ìta ń pè ní evidence bá wa establish lórí yẹn so ló fi jẹ́ wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa ma kunna mu'adhibin hatta nab'atha rasula ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ànífìyà jẹ àwọn èèyàn ànífìyà jẹ àwọn ẹrú wa hatta nab'atha rasula àfi tá a bá tó gbé òjíṣẹ́ dìde àfi tí a tó gbé òjíṣẹ́ dìde so ànífìyà jẹ àwọn èèyàn bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ nínú alukur'an karim ọlọ́wọ́ bá ní ó sọ fún anábọ́ muhammad sallallahu alayhi wa sallam ìpè kul ayi shayin akbar shahada kulila shahidun bayni wa baynakum wa uhiya ilayya hada alukur'an ìpè alukur'an yìí ilé anábì sọ ìpè ọlọ́wọ́ bá mi li undhirakum bihi nítorí kí n lè fi kìlọ̀ ìyà ọlọ́wọ́ bá fún waman balaga waman balaga ati ẹni tí mẹ́sẹ̀jì yẹn bá dọ́dọ̀ rẹ̀ àti ẹni tí mẹ́sẹ̀jì ó bá dọ́dọ̀ rẹ̀ sọ ọlọ́wọ́n subhanahu wa ta'ala kò ní fi ìyà jẹ èèyàn kan tí mẹ́sẹ̀jì ó bá dọ́dọ̀ rẹ̀ tó ń bó jẹ́ pé kí ni ó dá wa lórí fitra ó dá wa lórí ìsìláàmù àwa lórí ìsìláàmù ṣùgbọ́n bò ní jẹ wá ń òun ló jẹ́ pé ọmọ kékeré ta ló kú ń kékeré ọmọ kékeré tó kú ń kékeré yìí ọlọ́run ọba ò ní kí ó mọ wọná lọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ṣe tẹ́sítì fún ni pẹ̀lú ẹ̀ sọ ọlọ́run ọba ò sọ yìí pé yóò kàn wọnú náà straight torí pé kí ni ìtàn pè ní mẹ́sẹ́ẹ̀jì ò dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ó ṣe tẹ́sítì fún tó bá lè ń gbé ní alkiyama so torí pé wàá máa kunna mu'adhibin hatta nab'atha rasula a ní fi ìyà jẹ èèyàn àfi tí a bá tó gbé òjíṣẹ́ dìde wa uhiya ilayya hadha al-Qur'an li unzirakum bihi wa man balag al-Qur'an yìí ọlọ́ngọ́ bá fi rán mi nítorí kí n lè máa fi kìlọ̀ fún yín wa man balag àti gbogbo ẹni tí ó bá dọ́dọ̀ rẹ̀ ṣẹlẹ̀ yìí làwọn afáàmọ́ pè ní kíni iqamatul hujja he establish evidence against yàn so ẹni tí alhujjatu risaliya evidence tó bá ti wà establish lé lórí ẹni ẹni kò ní ẹni excuse mọ́ kò ní ẹni excuse mọ́ ṣé mẹ́sẹ̀gì dọ́dọ̀ rẹ̀ tí mẹ́sẹ̀gì bá ti dọ́dọ̀ rẹ̀ kò ní excuse níwájú ọlọ́run subhanahu wa ta'ala mọ́ so yìí tí ó bá yẹ kí wọ́n ṣe fún náà ni wọ́n ó ṣe fún hátà ní ayé tá a wà yìí so ló jẹ́ pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam lára ọ̀rọ̀ rẹ̀ tó sọ òun náà ni pé èèyàn kan kò ní gbọ́n pa òun ẹni yẹn ó jẹ́ Yahudi ló pé rẹ ni ó ó jẹ́ Nasrani ló pé rẹ ni ó tí ò wá gba tí ọlọ́run ọba fi rán òun gbọ́ ẹni ó wọ̀nà walladhi nafsu muhammadin biyadi anabi sallallahu alayhi wa sallam ó ní mo fi ọba tí ẹ̀mí muhammad ń bẹ lọ́wọ́ rẹ̀ la yasma'u bi ahadun min hadhihi al-umma èèyàn kankan ò ní gbọ́npa mi nínú umma yìí that is àwọn tó ń bẹ lásìkò mi àtàwọn tí wọ́n ń bọ̀ wá yahudi yahudi ló pèrè ni o wàlá nasraniyun nasrani ló pé rẹ̀ ní o thumma yamut ó wá kú walam yu'min billadhi ursiltu bi illa kana min ashabin nar kò wá gbantọ́lọ́ wọn bá fi rán mi gbọ́ àfi kó jẹ́ ọmọ náà àfi kó jẹ́ ọmọ náà so eléyìí ìtàn pè ní kíni iqamatul hujja nìyẹn tí evidence tó bá ti dọ́dọ́ yàn kò sí ẹni àròyé kankan mọ́ kò sí ẹni àròyé kankan mọ́ kódà ẹni tí a bá ṣe wáàsí fún tá a sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba fún láyé ń bí tá a fi hàn án hujja ti kọ́ ọmọ lé lórí náà ni ṣùgbọ́n ẹni tí evidence ò tí wà establish lé lórí a ṣe ń tán pé ní kí ni iqamatul hujja a ṣe ń tán àmọ́ sí kí ni iqamatul hujja mùsùlùmí tó ń ṣe ẹbọ mùsùlùmí ló pe rẹ̀ ṣùgbọ́n ó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ó ń wá orogún pẹ̀lú ọlọ́run ọba ó ń gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ó ń jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àwọn àfẹ́sìn míì nínú àwọn àfàsùn náà wọ́n lẹ́ni tó ń gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àbó ń ké nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba wọ́n ní lọ́dọ̀ tàwọn alhujjatu risaliya kọ́mọ̀tà alayhi evidence ti wà established lórí ni torí pé àwọn nǹkan wọ̀nyẹn wọ́n ní nǹkan tó ṣe wípé ó jẹ́ màálùm mìnàdínì bí dọ̀rúra nǹkan tó ṣe wípé kò sí nǹkan bí ìrújú kan àbí nǹkan kan iyèméjì kan ní tí àwọn mùsùlùmí káàkiri àgbáyé mọ̀ wípé nǹkan yóò dání ká máa gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àbí ká máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́run so wọ́n ní lọ́dọ̀ tàwọn irú èèyàn tó ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run àbò fún nǹkan mi lẹ́yìn ọlọ́run tó pèrè mùsùlùmí kò lè a lè pè é mùsùlùmí irú èèyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwọn tó bá kú ó kú kèfèrí ni la yusalla alayhi wa la yudfan fi maqabiri muslimin hàn ní kírun sí i lára wọn dẹ̀ ní sin wọn ní sin sí i tẹ́ àwọn mùsùlùmí nítorí kíni wọn nítorí wípé ihun tó ń ṣe yẹn nǹkan tó ṣe pé ó clear ni ihun tó clear ni àwọn àfáà míì nínú àwọn àfáà súnà àwọn ní àlétí conclude bẹ́ẹ̀ mùsùlùmí ló pe rẹ̀ ó wá ń gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àbó ń ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ jẹ́ ká ṣe fún un ní ẹskíwùsì wípé kò tí ì mọ̀ ẹ wá ṣàlàyé fún pé mùsùlùmí tó ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run àbó ń gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ti kúrò ní islam o ẹ ṣàlàyé fún un bẹ́ẹ̀ tó wá ṣorí kunkun tó ní bóun ó ṣe máa pe orúkọ ṣéwù tó ń bá ń bẹ nínú nira àmọ́ òun ọkọ̀ orúkọ àlùjànnú wọn ní lẹ́yìn ìgbà yẹn qamati alayhi al-hujjatu risaliya evidence ti wà establish lé lórí pẹ̀lú eléyìí ni sọ́ọ́ra mushrikan káfíran billah ó ti di mushrik ó ti di kèfèrí torí pé kí ni evidence ti wà establish so ẹnu wọn padà kò lórí ibẹ̀ yẹn àwọn eléyìí kan ni pé kí ni ẹ ṣe sùúrù ẹ sì ṣàlàyé nǹkan tí ó yé fún tó bá ti wá di pé ṣàlàyé tó yé kò sí excuse mọ́ ṣùgbọ́n pàtẹ́ ti ṣàlàyé yẹn ká wo àwùjọ tó wà kò mọ̀ ń pa àwọn nǹkan wọn ẹni torí pé àmọye àwọn àfáà míì tí yóò sọ pé eléyìí àwọn àfẹ́sì ni àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n àwọn gangan fúnra wọn ni wọ́n ń pe àwọn èèyàn lọ síbi shirk àwọn gangan fúnra wọn mushrikun ni wọ́n wọ́n kàn ń pera wọn ní àfáà ni àwọn gẹ́gẹ́ fúnra wọn ẹlẹ́bọ ni wọ́n sobo wa ni àwọn lay people tó ń bẹ lábẹ́ wọn táwọn ẹ̀rẹ́ rí wọn gẹ́gẹ́ bí àwọn àfẹ́sìn ṣùgbọ́n ẹni wọ̀nyí ni wọ́n ń ṣe àfẹ́sìn etí àwọn Abu Jahal Abu Lahab ń ṣe tánàbí ń pàkíyèsí wọn làwọn àfáwà yìí náà ń ṣe òun làwọn àfáwà yìí náà ń ṣe òun ó lọ síbi sàárè òun ó mọ lọ pé orúkọ ṣéwù kan ìpè kíni kó ṣàánú àwọn kó mọ gbàgbé àwọn àwọn ń wọ́ ọmọ àwọn ń ṣe eléyìí kí ni yàtọ̀ láàrin ẹni tó pe rẹ̀ ní ṣéwù àtẹni tó ṣe pé ń lọ sí Ọ̀ṣun Òṣogbo kò sí yàtọ̀ láàrin méjèèjì tó ń tọrọ nǹkan lọ́wọ́ òkú tí wọ́n sin sínú sàárè àtẹni tó ń tọrọ nǹkan lọ́wọ́ omi kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì ẹbọ leléyìí ṣe ẹbọ leléyìí ṣe ẹni tó pe rẹ̀ lónímọ̀ tó tún wá ń ṣe irú nǹkan báyìí so bó o wá ní irú àwọn lay people tí wọ́n rí àwọn ẹni wọ̀nyí gẹ́gẹ́ bí àfẹ́sìn ṣáàsọ páwọn náà ti di mushrikun bíi titi wọn náà ni àwọn àfẹ́sìn míì ní bẹ́ẹ̀ ni torí pé ìmọ̀ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run ní tí ò sí rújú ń bẹ̀ pé ṣírkù ni ìmọ̀ gúnran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ní tí ò sí rújú ń bẹ̀ pé ṣírkù ni àwọn míì ní àwòṣìkóra dúró náà láti ṣàlàyé ọ̀rọ̀ fún wọn ipe nǹkan yìí kò rí bẹ́ẹ̀ tán bá wá sórí kunkun tán sì ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run àbọ̀ ń gúnran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run then kò sí ní ta fẹ́ ṣe àátìrí tí wọn gẹ́gẹ́ bí mùṣírikù náà ni àátìrí tí wọn gẹ́gẹ́ bí kùfárù ni wọn kàn ń lẹ́ra wọn mọ́ ìsìláàmù ni so eléyìí òun ni tí wọ́n ń pè ní kíni alhujjatu arisaliya ìtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó dẹ̀ rán àwọn òjíṣẹ́ ọlọ́run ọba fún náà nìyẹn láti lè ṣe ń tá a mọ̀ sí iqamatul hujja kan jẹ́ kí evidence kó lè wà establish wa uhiya ilayya hadha al-Qur'an li undhirakum bihi wa man balagha al-Qur'an yìí ọlọ́run ọba fi mi nítorí kí n lè máa ṣe kìlọ̀ fún yín àti gbogbo ẹni tí ó bá dọ́dọ̀ rẹ̀ so ẹni tí ó bá dọ́dọ̀ rẹ̀ ẹnìyẹn evidence ti wà establish ló fi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam sọ náà rẹ̀ ta ka yìí walladhi nafsu muhammadin biyadi la yasma'u bi ahadun min hadhihi al-umma yahudiyun wala nasraniyun thumma yamut walam yu'min billadhi ursiltu bihi illa kana min ashabin nar èèyàn kan ò ní gbọ́n pa mi nínú umma yìí o àwọn tó bẹ lásìkò mi àtàwọn tí wọ́n ń bọ̀ wá lẹ́yìn wọn tán wá gbọ́ ń pa mi tí wọn wá gbà mí gbọ́ ẹni yóò bá pèrè Yahudi àbí Nasara ni kò wá gbà mí gbọ́ ẹni yẹn ti di kíni ó ti di ọmọ náà so eléyìí tó clear ni nípa wípé èèyàn kan olóhùn ọmọlẹ́yìn anabi Musa lòun ọmọlẹ́yìn anabi Isa lòun ó padà wá gbọ́ mẹ́sẹ̀gì anabi sọ̀la ó wá ní rárá o ntòun ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ yẹn náà lòun ó máa ṣe àá ní kíni qamati alayil arisaliya evidence ti wa establish òun ló ṣorí kunkun bẹ́ẹ̀ náà lẹni tó péré ẹ̀ ní mùsùlùmí ẹni tóun náà péré ẹ̀ ní mùsùlùmí tó ṣe pé àwọn nǹkan ṣirikiyat àwọn nǹkan tó ṣe yí pé ó jẹ́ ṣirikiyat ló ń ṣe táwọn apàkíyèsí ẹ ẹnu àwọn afáàkó lórí pé táwọn bá ti pàkíyèsí ẹ pẹ̀lẹ́rì tó ṣorí kunkun tó rẹ̀ continue kèfèrí ni ẹnu àwọn afáàsúnà kó lórí yìí ṣùgbọ́n táwọn bá ti pàkíyèsí rẹ̀ àwọn kan ní a ní láti wo àwùjọ tó ń bẹ ṣé ẹni yìí ṣẹni tá a sọ pé possible kí àkíyèsí ti dọ́dọ̀ rẹ̀ ni tó bá pẹ́ ni tákíyèsí dọ́dọ̀ rẹ̀ tó ṣorí kunkun dẹ́n ó di kèfèrí kákíyèsí ò bá tí ì dọ́dọ̀ rẹ̀ káṣàkíyèsí kápàkíyèsí rẹ̀ tó wá ṣorí kunkun àá sọ pé ó di kèfèrí bẹ́ẹ̀ náà làwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bídíà bẹ́ẹ̀ làwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bídíà ẹni tó pèrè ní mùsùlùmí tó ń ṣe bídíà bóòlù á ṣe tírètì ẹ so àwọn afọwúwo irú bídíà wo ló ń ṣe so àwọn mi ò sọ yí pé kan ṣe iqamatul hujja lé e lórí tó má ti ṣe iqamatul hujja lé e lórí tó ṣorí kúkú lórí ẹ wọn ní sara mubtadi'an ó ti di oníbídíà àwọn míì àní àní láti ṣe iqamatul hujja lé lórí pàtàkì tí bídíà yẹn bá jẹ́ bídíà tó gílẹ̀ a ní láti ṣe iqamatul hujja lé lórí ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wallahu alam òun ni pé ká ṣe iqamatul hujja lé lórí ká jẹ́ kí ó mọ eléyìí tó ń ṣe bídíà ni tó wá wá ṣorí kunkun lórí ẹ̀ yorùbá dà á pè lóní bídíà tó bá ṣorí kunkun lórí rẹ̀ yorùbá dà á pè lóní bídíà bẹ́ẹ̀ náà làwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ṣe yí pé ẹlòmíín ṣe ẹlòmíì nísìn kò mọ̀ wípé n tó ń ṣe yìí kò ń ṣe nǹkan tí ó dánú ẹ̀sìn kò mọ̀ pé kò dánú ẹ̀sìn tó bá yẹ kó mọ̀ yóò ṣe kí ni yóò jìnnà sí nǹkan yẹn ṣùgbọ́n kò rí tẹ́ksì kankan tó sọ pé n tó ń ṣe yìí tí ó dání pé ó mutí lápèjúwe sìn àbó ń ṣe zina àbó ń ta tẹ́tẹ́ kò gbọ́ wá sí gbèsè ayé rẹ̀ rí pé nǹkan yìí ò dáa ṣáà sọ pé ẹlẹ́ṣẹ̀ lẹ́ni yìí àbí àá ṣe kí ni àá fi àlàyé hàn náà iṣẹ́ àwọn àfẹ́sìn nìyẹn so ló fi jẹ́ pé ààyè ọlọ́run bá kú wa ma kunna mu'adhibin hatta nab'atha rasula a ní jẹ́ àwọn èèyàn ń yá àfi tó gbé òjíṣẹ́ dìde àbí tí mẹ́sẹ́ẹ̀jì òjíṣẹ́ bá dọ́dọ̀ ẹ̀ nìyẹn so ló fi jẹ́ pé ọ̀rọ̀ tí àwọn àfẹ́sìn mi sábà máa ń sọ tó dàjẹ́ tó tẹ̀wọ̀n òun ni wípé látẹ̀lẹ́sàmù sharia òfin ọlọ́wọ́n ọba a lè sọ pé nǹkan tó wà binding lórí yẹn ni illa ba'dal ilm àfi tí yẹn bá tó mọ̀ nísìn ó mọ̀ ó wá lóhun ò nílò bó wá lẹ́yìn ó ṣe mọ̀ kò sí bó ṣe fẹ́ mọ̀ àfi túrú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tí wọ́n mọ̀ mú òfin ọlọ́wọ́n ọba wá bákan náà àwọn àfẹ́ẹ̀sìn tó ṣe pé àwọn ni wọ́n ń jíṣẹ́ àwọn òjíṣẹ́ ọba ni wọ́n kọ́ntínú rẹ̀ so fi jẹ́ pé ọ̀rọ̀ tá à ń discourse ọ̀rọ̀ tó ṣe yí pé ó ni ọ̀rọ̀ tó wà ni so afa tó ló ń ṣe wa wáàsí wo ló ń ṣe ó gbọ́dọ̀ mọ wọ́n àwọn against mọ̀ shirk ó gbọ́dọ̀ mọ wọ́n àwọn èèyàn against ta mọ̀ sí bidia ó gbọ́dọ̀ mọ wọ́n àwọn èèyàn against mọ̀ sí àwọn ó gbọ́dọ̀ máa pèpè lọ síbi atawhid ó gbọ́dọ̀ máa pèpè lọ síbi asunna ó gbọ́dọ̀ máa pèpè lọ síbi kíni atọ́à ìmọ̀tẹ́láṣẹ ọlọ́run ọba iṣẹ́ àfẹ́sìn nìyí òun méjọ iṣẹ́ tí àfẹ́sìn fẹ́ ṣe òun lélẹ́yìí so tí àwọn àfẹ́sìn tá máa ń bẹ láwùjọ kan tí wọ́n ṣe irú nǹkan báyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fìyà jẹ wọ́n bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé àwọn àfẹ́sìn tí wọ́n ń ṣàlàyé irú nǹkan báyìí fún tóṣorí kúkú qawamati alayhi al-hujja risaliya evidence ti wà established lé lórí so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó pàtàkì ni abẹ́lẹ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so tó bá di ìjọ ń gbéǹde alkiyama tí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn èèyàn sọ yín pa pé ṣé olùkìlọ̀ ó wá bá yín àbí kò wá bá yín sọ èèyàn kan kò ní ní evidence ju pé kí ni a olùkìlọ̀ ó wá bá wa ṣùgbọ́n àwa la ṣe orí kunkun àwa la tẹ̀lé ntóyẹ kí a tẹ̀lé so eléyìí òun ni ó máa jẹ́ nǹkan tí wọ́n máa fọ̀lé sí so qalu bala qad ja'ana nadhirun fakadhabna wa qulna ma nazzala Allahu in antum illa fi dalalin kabir so wọ́n sọ yìí pé tán máa ń béèrè lọ́wọ́ wa ìpè kullama ulqiya fiha fawjun tán máa ń ju àwọn èèyàn sínú náà tí wọ́n ń ju wọn sínú náà ọlọ́wọ́n bá wa ta'ala ní sa'alam khazanatuha àwọn tí wọ́n ń ṣọ́ iná wọ́n máa béèrè lọ́wọ́ wọn pé alam yatikum nadhir ṣé olùkìlọ̀ wá bá yín ni qalu bala wọ́n ní kí ni àwọn olùkìlọ̀ wá bá wa ṣùgbọ́n fakadhabna àpè wọn a pè wọ́n nírọ́ wàkúlnà mẹ́rẹ́nà zalala omi iṣẹ́ yìí a ní ọlọ́wọ́ bó sọ kankan kalẹ̀ ìrọ́lẹ̀ ń pa kóra yín lọ in antum illa fidọ́lá linkabir ẹnu ànú ní inú ànú tó tóbi lẹ́ ń bẹ́ wàkọ́ọ̀lù ọlọ́wọ́ bá ní wọ́n máa sọ yìí pé law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabi sa'ir ìgbà táwọn olùkìlọ̀ yà tí wọ́n wa tán pàkíyèsí wa kọ́ lọ́wọ́ bó fẹ́ nǹkan báyìí ọlọ́wọ́n bó fẹ́ nǹkan báyìí ọlọ́wọ́n bó fẹ́ nǹkan báyìí ọlọ́wọ́n bá pàṣẹ eléyìí ọlọ́wọ́n bá pàṣẹ eléyìí wọ́n mọ̀ sọ pé kí ni láwùkún nana smaru tó bá ṣe pé a gbọ́ nígbà yẹn ní gbígbọ́ tí ó wúlò fún wa àwòrán àkílù àbáṣe làákàyè pẹ̀lú nǹkan tó sọ fún wa má kún nàfi asáàbì sa'ir àbá ti dọ̀mọ̀ náà lónìí ọlọ́wọ́n ní fa àtàrà fún bídàmbíìm wọ́n máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn jọun fasuhkan lé asáàbì sa'ir ọlọ́run ọba ní ìgbé jìnnà sí ìkẹ́ kó máa bá àwọn ọmọ náà ṣùgbọ́n àyà ó ń ṣàlàyé àwọn nǹkan yìí nínú alukur'an al-karim sọlọ́ fi jẹ́ pé nǹkan tí ó kílẹ̀ ni ìwọ tó jẹ́ olùkìlọ̀ tó mòdodo tó ní al-ulama warasatul anbiya àwọn àfáà ni wọ́n jogún ànábì àwọn ànábì ọlọ́run ọba bánàbí lásán ṣe sọ ànábì clarify rẹ̀ ipò wa inal anbiya lam yuwarrithu dinaran wala dirhama táwọn afa bá jogún àwọn ànábì ọlọ́wọ́n bá kò ń ṣe owó làwọn ànábì ọlọ́wọ́n bá gbé kalẹ̀ táfà kan ó ló ń fẹ́ jogún wa innama warasul ìmọ̀ ni wọ́n gbé kalẹ̀ faman akhadahu faqad akhadha bi hadhin wafir ẹni tí ó bá gba ìmọ̀ yẹn tó dì mú ó ti ṣe kíni ó ti dì mú èrè ńláńlá so ẹni tí ó mọ̀ ń pọ̀ ẹ̀sìn yajibu alayhi an yuballigha ọ̀ràn yẹn ni kó jíṣẹ́ yẹn ọ̀ràn yẹn ni kó jíṣẹ́ yẹn tí ò bá jẹ́ iṣẹ́ yẹn ìjẹniyà fún níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àfi tó bá ṣe pé ó ń bẹ láwùjọ tí àwọn olùjíṣẹ́ pọ̀ ìgbà yẹn là á sọ pé kí ni ó di fardu kifaya ṣùgbọ́n ó ń bẹ láwùjọ tó ṣe pé àwọn olùjíṣẹ́ wọ́n kéré ń bẹ ọ̀ràn yẹn ni fóun tó mọ̀ ọ́ kó sọ òdodo fún àwọn èèyàn kó pírẹsẹ̀ntì ẹ̀ bó ṣe yẹ kó pírẹsẹ̀ntì ẹ̀ fún wọn dẹ́n tó bá lè sọ tiẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ ìtàn pé ní alhujjatu arisaliya evidence tó jẹ́ titi titira evidence tó jẹ́ ti mẹ́sẹ̀gì ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti wà established ẹni tó gbọ́ tí ó gbà ó lé excuse mọ́ tí ò bá ti gbà àti bọ̀tán rẹ̀ bí ó ṣe rí ni òun sọ fún wa yìí tó bá gbà yóò jẹ́ kíni yóò jẹ́ èrò òdùnnú fún so abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wá sí ojú ọ̀nà rẹ̀ kó jẹ́ kí a lè dúró ti òdodo subhanaka la umu bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh